láì fà káàní ríra káàní rí ara. ojú sánmọ̀ la ń lò mélòó la ti lò ń bẹ̀ ẹja fèèyàn kí n ká. ẹ̀yin ìyá wa káàárọ̀ sí gbàgede àjà àbálẹ̀ mm. ẹ̀yin òní ni ọjọ́ kẹ kí n déètì yẹn èmi ìrántí déètì o bó ti bá ti ń ah. parí lọ ọfẹ eh, eh, gbàgbé bóyá àwọn tí mo jẹ ń gbèsè sí ló fà á <laughs> ọ̀dà twenty six ni ṣé òní twenty six twenty six aago ló ń wò ó ọ̀la twenty seven aago ló ń wò ó. ẹ aago yẹn náà ṣó déètì òní twenty six mhm. ẹgbẹ́ òṣìṣẹ́ àti ọ̀la twenty seven wọ́n fẹ́ sọ̀rọ̀ fọ́mọdé yìí o wọ́n ó sọ̀rọ̀ fọ́mọdé yìí o wọ́n làwọn fẹ́ gbéégún kan. wọ́n ní bọ́mọdé mẹ́rù bí ọmọ ẹ̀rù ẹja dàbá wọ́n fẹ́ halẹ̀ mọ́ ìjọba ẹgbẹ́ òṣìṣẹ́ nítorí tí a sùn ni o nílànà mm. àwo ní igba wo ní gbọ̀wọ́ ìbáwo bá gbà wo ń gbọ̀wọ́ àwọ̀ àtẹ àwọ̀ àyà àwọ̀ sì fàyà náà sì ni mm. nígbà tí NLC fọ̀múdélẹ̀ tán wọ́n ní òní yìí ni kò ní dọ̀la lónìí ni kò ní dọ̀la <laughs> protest ni wọ́n ní bí wọ́n máa parí protest ọ̀hún tán tèmi ń wò lójú ọpọ́n ìròyìn yìí ni pé báwọn bá wa parí protest ọlọ́jọ́ méjì àwọn wàá bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta oníkìlọ̀ three day warning strike after the protest ìròyìn yẹn pé ha ha ó le tó yẹn. ok ó le jù bẹ́ẹ̀ lọ nínú ìròyìn míì náà tó náà tó fẹ́ le díẹ̀ àwọn èèyàn tí wọ́n gbé àwọn èèyàn wọn jù ń gbọ́. bó bá lè bomi wọn. ẹ bomi wọn hmm. ok bó bá tí ọ bá rọ ẹ wọ́n mi sí ilẹ̀. ok àwọn tí agbésùmọ̀mí àwọn agbébọn tí wọ́n palẹ̀ àwọn mọ̀lẹ́bí wọn mọ́ lọ sínú ìgbèkùn ní ojú òpópónà Àbújá lọ sí Kaduna nu ọkọ̀ rélùwé níjó ní àwọn náà ti fọmú báyìí o wọ́n ní ẹ bá ní tú àwọn èèyàn wa sílẹ̀ ìjọba ẹ ṣàánú wa wọ́n wá lọ sí àwọn òpópónà tó tóbi gan nílùú Àbújá wọ́n sùn sí ojú títì ni pé ọkọ̀ kankan ò ní kọjá mo ní à ẹ má tún dáràn mọ́ràn torí Ọlọ́run gbogbo òwe ìròyìn ìlógbé o. kábíyèsí Olódùmarè asu strike ìyanṣẹ́lódì ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn fásitì ilẹ̀ yìí NLC gàdàgbà gàdàgbà ní ọkọ̀ ìròyìn síta gbangba punch pé NLC ni yóò wáyé lónìí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ń kìlọ̀ fáwọn ọmọ ojú iná hoodlums èwo ni fi máa pè ọ́ hoodlum kí ni ìtumọ̀ ẹ̀ kí n pè ọ́ ní hoodlum kí ni ìtumọ̀ ẹ̀ èbó ni wọ́n kọ́ o. o lè pè mí ní hoodlums náà tó o bá ti pè mí bẹ́ẹ̀ àjẹpé ìwọ̀sán àpé nǹkan náà jọ ni wá ok ṣé hoodlum ọ̀dà ni. àwọn òní fẹ́ẹ́ fi pera rẹ̀ tàbí ń bọ̀ jẹ́ pé nǹkan kan náà jíkàdì kan náà one ticket lajọ ń rọ́ọ̀nù. ah so i run you run me. ọ̀dà jẹ́ sọ pé hoodlum ni wá. ṣé hoodlum ọ̀dà lè bò ní bí ọba adajì á kó mẹ́ẹ̀ já bẹ́ẹ̀ sọ ni. ok jẹ́mi ọ sọ pé terrorist ni ọ. àyìn ọ̀dà èyàn ọ̀dà igbákejì ni igbákejì àti igbákejì ni igbákejì àti igbákejì ni. iléeṣẹ́ ọlọ́pàá sáà ti kìlọ̀ fẹ́yìn hoodlums àwọn hoodlums. ok pé àwọn hoodlums ẹ mọ̀ súnmọ́ bíi tí nsc bá ti ń fẹ̀hónú hàn o kẹ́ mọ́ lọ ẹsẹ̀ gúngún ọmọ dàpọ̀ mọ́ téèyàn mhm. bí bẹ́ẹ̀ kọ́ gàdàgbà gàdàgbà ni ọkọ̀ ìsíkọ́tò ìròyìn síta gbangba punch fún tòró òní. ok lára àwọn ìròyìn tẹ́ẹ̀tù láǹfààní láti gbọ́ kámẹ́nu kò nínú ìròyìn àwọn hoodlums mhm. ẹ̀já sọ lágbo tí òṣèlú mhm. lórí twenty twenty three èmi ọ̀wá ṣeré o ah mo fẹ́ bọ́ sínú ìdíje yìí láti di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ni ìròyìn o ló ń sọ pé nzọ̀bù nzọ̀bù èyígbà gbogbo kó ènù Peter Obi ló sọ bẹ́ẹ̀. kábíyèsí olódùmarè lágbo òṣèlú àwọn ìránṣẹ́ ọlọ́run kan ti sọ ìdí tí wọ́n fi lọ síbi ètò ìbò sọ lójú Ṣètìmá rọ́nìmẹ̀tì Tinubu tí wọ́n ti ọ̀nvẹ́ẹ̀lì rẹ̀ ìdí tá a fi débẹ̀ ìròyìn yẹn ń pé bí ò bá nídìí náà obìnrin ìjẹkùmọ́lú gàdàgbà gàdàgbà làkòrí ẹ̀ níta gbangba Vanguard tó rọ̀ yìí. ẹgbẹ́ òṣèlú PDP olórí ẹgbẹ́ alátakò tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti sọ báyìí pé àtìláàwí ẹni ó jí panla ó ti jẹ́wọ́ ó lóun rò pé ìpògi mọ̀mọ́ ni òun ńlẹ̀ hmm. wọ́n ní iléeṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀ pé àwọn náà mọ̀ pé Buhari ti fìdí rẹmi PDP hmm. ló sọ bẹ́ẹ̀ mi kọ́ hmm. ọmọ ẹnu ìwé ìròyìn Nigerian Tribune. kábíyèsí olódùmarè látàrí ìṣẹ̀lẹ̀ agbo òṣèlú inú ẹgbẹ́ PDP bó ti ṣe kan Wike àtàwọn àgbààgbà ẹgbẹ́ gómìnà ìpínlẹ̀ Benue Samuel Otom ti ní abẹ́ẹ̀rí Àtíkù ti padà gbàmọ̀ràn mi lórí ọ̀rọ̀ Wike kí ló bá dé ẹ wọ́ south ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ ìta gbangba Vanguard la kò rí wà. ẹ jẹ́ ká tún bójú wo àwọn ìròyìn tó wà lójú ìwé ní àárọ̀ yìí o ẹnìkan ti sọ ọ́ wípé ilé ẹjọ́ ò dé mi lọ́wọ́ o láti díje fún ipò sẹ́nítọ̀ Umahi ìlú sọ bẹ́ẹ̀ jáde báyìí wọ́n ní àwọn agbébọn wọ́n tún gbé àáfàá ìjọ kátólíìkì kan ní abúlé kan támọ̀ sí abúlé Tambuwa. Hmm. Ọlọ́run ṣàmọ̀ ṣàánú èèyàn ni o lórí ètò ààbò ní Nàìjíríà otom sọ̀kò ọ̀rọ̀ sátàrí ìjọba àpapọ̀ Nàìjíríà lórí bí ètò ààbò ṣe gúnmọ́ kankan mọ́ hàn nǹkan mọ̀ ṣe o lábẹ́ ẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọlọ́kadà nílẹ̀ yìí lábẹ́ ẹgbẹ́ wọn Amalgamated Commercial Motorcycle Riders Association of Nigeria wọ́n ti ké gbàjarè síta pé fòfin de wetin ẹ fòfin de ọ̀kadà kódà o ìròyìn yẹn ní í ṣe vun vun. vùn vùn lójú ìwé kẹjọ Vanguard fún tòórọ yìí. ọ̀dà ìròyìn tíwájú mi yìí ló ń ṣe tàyún yún yún òun ó ṣe funfun ọ̀kadà lógun o tàyún yún lélẹ́ yìí ṣe o ọ̀dà bí ẹni pé ẹnìkan tó jẹun tó yó ikùn ẹ̀gán rèé ọ̀n sẹ́lẹ̀ wọ́n bá gbé e sí ni ní a bá pé àwọn àwòrán mọ̀ ń wò àwọn ọlọ́pàá bàbá àwọn kan lọ wọ aṣọ dúdú ni wọ́n sì fìbọn séjìká wọ́n wá gbé séjìká e wọn mẹ́ta ní ìmẹ́ta náà wọn ni hmm. ọ̀gá ẹ má wulẹ̀ fẹsẹ̀ kẹlẹ̀ àmọ́ òbí wọn ó sì wá jí yín gbé lójú wa báyìí. àìsàn mi ṣe é gbogbo. bí wọn ó sì wá jí yín gbé àmọ́ àmọ́ wò ẹ má wulẹ̀ fẹsẹ̀ kẹlẹ̀ àwọn gbé yín wọn wá gbé séjì ká ọ̀rọ̀ burúkú àti laftation eye service ọ̀mọ̀ràn tí wà ní mẹ́lẹ̀ ọlọ́run kọ́ ṣàjọ ṣàánú owó apapọ̀ ni inú daily sun lọ́wọ́ ẹ̀yẹ náà lọ wò fúra ní ìpínlẹ̀ Katsina ẹgbẹ́ òṣèlú NNPP ti sọ fájọ INEC kí wọ́n gbégi dínà Tinubu àti Àtíkù kí wọ́n má díje fúnpò ààrẹ a ní ìròyìn yẹn wí bákan náà lábẹ́ ẹ̀ agbẹjọ́rò kan ó ti gbé ẹgbẹ́ APC àti Tinubu relé ẹjọ́ lórí Muslim Muslim ticket eléyìí ti Tinubu àti Sẹ̀tìmá gùn lé ìròyìn yẹn ní pé ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ojú ìwé kẹtàlá ìwé ìròyìn The Punch fún tòórọ̀ yìí. okay now nínú ìròyìn ọlọ́gbọ́n tí wọ́n mọ̀ fi ha para nínú ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n ní lánàá òde ti ṣe ọjọ́ ajé ọ̀dàbẹ̀ pé mẹ́rin nínú àwọn tí wọ́n mú sí ìgbèkùn lára àwọn tí wọ́n kó kúrò ní ọkọ̀ rélùwéè látòjú ọ̀nà Àbújá lọ sí Kaduna jò ní wọ́n ní wọ́n ti tú mẹ́rin sílẹ̀ ńbẹ̀ lánàá pé wọ́n sì san mílíọ̀nù ọgọ́rùn ọgọ́rùn one hundred million times four ó di four hundred million ọlọ́gbọ́n wa sọ̀rọ̀ pé ọ̀dà báwọn kànáńkórì bí wọ́n ṣe ń gba owó jẹ́ ń gbé wọnú igbó yìí hmm. ah, ṣé ìbẹ̀rẹ̀ ò ní lópin ni hmm, hmm. sẹ́nìkan lọ́jọ́ kan kò ní dìde kó tiẹ̀ bá mi fòpin sí nǹkan tí ń lọ yìí ni wọ́n ń béèrè ni o inú ìwé ìròyìn ni wọ́n ti ń béèrè. kábíyèsí olódùmarè lójú ìwé keje ìwé ìròyìn Vanguard tó rọ̀ yìí arákòrí àjọ ICPC àjọ tí ń gbógun ti ìwà àbàjẹ́ àtàwọn ìwà kébékèbé míì tó farapẹ́ wà àbàjẹ́ ICPC ti sọ so, èyí ni bí a ṣe rí owó gbà padà owó ìlú táwọn jàǹkóríko aṣòfin nàìjíríà kan tí wọ́n darí ẹ̀ gba bòmí èyí ni bí a ṣe pọ̀ wọn lọ́fun tí wọ́n sì pọ̀ ọ́n tí wọ́n ti gbé mi wọ́n pọ̀ àjọ ICPC ló sọ ìròyìn yẹn ojú ìwé keje Vanguard ni a kọ sí. ǹdẹ́yìn bá gbé mi gan yọ ọ̀pọ̀ kan iná. ọmọ báwọn kan máa ń dá sa àjẹgbémì ti kàlùkà. àwọn àwòdì jẹun èpè sanra nu àwọn òdì jẹun èpè sanra nu wọn bá wọn pàpà pọ̀ kan iná ni. àbí. ẹ wo ẹjẹ sẹnu dédé síbi báyìí ah. ìwọ̀nba eléyùn àwọn àkòrí ń tójú wá sí lọ́ọ̀bẹ nù. àbí ẹ jẹ́ káà náà dá tọ́mì díẹ̀. ṣe ní nǹkan tí mo fẹ́ mu jẹ omi gbóná. asujua mm. bẹ́ẹ̀ bí ìṣe wa bí ìṣe wa kọ kò sí ìrànwájú tèmi o àwa yóò fi rẹ̀ gbódì o bí ìṣe wa kọ bí ìṣe rẹ. a sì lórí tíkẹ́ẹ̀tì kan náà mọ̀. àyè bọ́ báyìí pé tíkẹ́ẹ̀tì kan náà ọmọ bá mú fi wá. ajá balẹ̀. iṣẹ́ mi. sọlọ sì ń gbàdúrà sá. àìmọye ìpàdé àdúrà ni mo ti lọ. àìmọye orí òkè ni mo ti gùn. mo ti mumi mumi débi pé kànga fẹ́ lè máa sún nù mí. padà má sọ bẹ́ẹ̀ mọ́. gbogbo ènìyàn ó yá ẹ kájọ pàdé nínú ìṣòro alágbára ńlá. ẹlẹ́ẹ̀kan lóṣù fún odidi ọjọ́ mẹ́ta gbáko. ìṣòro arógúngógún gbogbo ọjọ́ wednesday thursday àti friday tó bá gbẹ̀yìn ní gbogbo oṣù ní ìṣòro arógúngógún mi máa ń wáyé nínú ilé ìjọsìn wa. cac arógúngógún mi arógúngógún mi junction fẹ́ràn jésù bus stop olóńdé olómi academy níbàdàn agogo mẹ́wàá ní ìṣòro ń bẹ̀rẹ̀ ọlọ́run alààyè tó kún fún ẹ̀mí mímọ́ lọ́lọ́run lò níbẹ̀ tí bàbá wòlíì àti màmá wòlíì kristiana adébáyọ̀ kọ́láwọlé jp máa ń gba gbogbo ènìyàn lálejò láti ibikíbi ẹ wọkọ̀ dé olómi akademi ẹgbẹ́ ọ̀kadà tó lọ sí csc arógún gbógunmi ní fẹ́ràn jésù kí ẹ tó di olóńdé ìbẹ̀lẹ̀ dé fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí zero eight zero three eight two six six four zero zero thirty eight twenty six sixty four fifty nine jésù ló ń jẹ́ arógún gbógunmi. ọ̀rọ̀ lára lára mi ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ nílùú ìbàdàn gbọmọgbọmọ ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi àtẹ̀yìnwá ọ̀ṣàjèjì sí wa mọ́ bó ti ń gbélé ló ń gbé dúkìá tó sì ń fọ̀pọ̀ ẹ̀mí ṣòfò láti wá wagbo dẹ́kun fún ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi àtìgbàdégbà yìí níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe gbé ìgbésẹ̀ akin nípasẹ̀ iṣẹ́ àkànṣe dídẹ́kun ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi IUFMP odò adágún ẹlẹ́yẹlé ti di títúnṣe ọ̀pọ̀lọpọ̀ afárá àti àmùdámi níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti ṣe àṣeyọrí ẹ̀ tíṣẹ́ tún ti ń lọ ní ràbájì kan ìjọba wa rọ gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ láti dẹ́kun àǹdalẹ̀ sójú àgbàrá ká má kọ́lé sójú sàn omi ká sì má rìn wa ọkọ̀ tàbí gun ọ̀kadà gbanú àgbàrá tójú ńlá bá rọ̀ ẹ má gbàgbé o bí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe nílò ìwà yín ni tẹbí tarátọ̀rẹ́ tojúlùmọ̀ ṣe ń ran o ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti fòpin sí ìjàmbá ẹ̀kún omi IUFMP lónìí kí àjálù ẹ̀kún omi ó lè dìtàn nípínlẹ̀ ọ̀yọ́ ojúṣe gbogbo As we age in life, we think of what is next and what we should attain as youth. Are you thinking about the future and how to live a desired life? Part, do not feel disoriented. There is someone in whom are hidden all the treasures of wisdom and knowledge, Christ the Savior. Let us together meet with this powerful Savior at the International Gospel Evangelistic Ministries IGEM annual youth meeting, themed Marching Forward in Christ's Faith. And the Lord said unto Moses, Wherefore Christ thou unto me, speak unto the children of Israel that they go forward. Exodus 14 verse 15. Venue is IGEM City, Ifiulu, beside New Airport Quarters, Alakia, Ibadan. Ministering Pastor Ujotisha Timothy. Time 4:30 p.m. on Friday 29th, 10:30 a.m. on Saturday 38th, and 8 a.m. on Sunday 31st July 2022. You can join live on www.igemcity.org/live or www.facebook.com/igemcity. Jesus Christ is Lord. Rubicon the movie coming to cinema. nearest to you. <laughs> bẹ́ẹ̀ni o bí múvì kan bá gàgàrà tó dúró gbangba gidigba tó stand out top rated pẹ̀lú technical àti directing tó ní standard tó lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú tàwọn òyìnbó hollywood gangan. irú múvì bẹ́ẹ̀ ló ń wọ sinima wọ́n gbé wò wọ́n yẹ̀ wò wọ́n gba sinima titun rubicon the movie wọ sinima jákèjádò nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀ river film distributions ló distribute ẹ̀ wọ sinima bẹ̀rẹ̀ látọ̀n di twelve august ọdún yìí lẹ́wọ̀n ti máa rí wò ní sinima tó súnmọ́ yìí jùlọ káì rubicon ọ̀nà àgbèdéméjì ìgbónàgbòòrò ìdá ikú tó ń dògbèrè lórí ọmọ ọlọ́mọ níwájú àwọn apanimọ̀yọ̀dà lágbára ní corridor of power àṣírí tí o gbọdọ̀ tú tó tú license to kill rubicon the movie àgbèdéméjì produced by bayo falike bayo directed by ade idris aṣíwájú charles adeniyi ni production manager starred yinka ayefẹlẹ ricardo agbo akelewis saidi balogun mr macaroni Bukia arugba kọ́lá olóòtú ọmọ àdàbánijà bayo falike wòlíà àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí Rubicon agbèdémèjì bẹ̀rẹ̀ látọ̀ ní twelve august sọmaari wò ní sinimá tó súnmọ́ yìí jùlọ àwọ̀ tó wò ní o ẹ gbà bẹ́ẹ̀. ká má gbàgbé pé pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run làwa ẹbí Adélékè la fi ń kéde ìpapòdà màmá wa màmá màmá wa àti màmá màmá màmá wa tó lọ sinmi láyà olùgbàlà ìyẹn màmá Marian ayélàgbé àríkẹ́ adeleke ni à ń wò ọjọ́ Friday twenty five February ọdún twenty twenty two yìí ni màmá fayé lẹ̀ ẹni ọdún mọ́kàndínlọ́gọ́rin seventy nine years ni màmá bá a ṣe pe amọ̀ ètò ìsìnkú rẹ̀ ọjọ́bọ̀ Thursday twenty eight July ni wake keep service ní number sixteen road three zone ten jẹ̀ríyìn kútẹ̀ road off wọ̀kún exide road Ìbàdàn ìyẹn láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ọjọ́ ẹtì Friday twenty 29 july lẹ́tọ̀ ìsìnkú gangan ní the cathedral of st peter anglican church àrèmọ ìbàdàn láago mẹ́wàá àárọ̀ a máa fi ara màmá fún ilẹ̀ ní ìtẹ́ ìjọ anglican àrèmọ ìbàdàn lẹ́yìn tá a bá parí ìsìn ayẹyẹ ìgbàlejò àti wẹ̀jẹ̀wẹ̀mu ó máa wáyé ní providence arena lẹ́yìn love gas àlàó akálàwé àkóbọ̀ ìbàdàn marian ayélàgbé àríkẹ́ adélèké ni à ń wò ọmọ agbọ́mọ̀tì ọ̀jẹ́ ọmọ agbórí kẹ̀kẹ́ ọmọ òrẹ́ rúra yìí rà yìí tí bàbá mi ra tápà ó rà bó kí màmá marian ayélàgbé àríkẹ́ adélèké ìpàdé dẹsẹ̀ jésù olùkéde àwọn ọmọ. bàbá gbogbo ikọ̀ olúwa tó fẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ wọn ó fọ̀n lókè ìpàgọ́ ìsọdọmọ àwọn àpọ́sítélì ni ẹ máa bọ̀ lórí òkè bàbá àbí ẹ̀dẹ láti thursday twenty eight sí friday twenty nine july twenty twenty two tọ̀sán tòru ni o ìpàgọ́ tá a fi sọrí àkókò tí àpọ́sù ayọ̀ babalọ́lá sùn lórí ibùsùn wòlíì ọ̀ládèjì àkàndé bàbá àbí ẹ̀dẹ tó ti bẹ̀ ju agbára alẹ̀ wòlíì èlíṣà ló gba agbára wòlíì èlíjà ló bá gba tó mu tayọ láàrin àwọn ọmọ wòlíì tó kù agbára tí ó mú ọ nínú ìgbẹ́ta pè sí fìrìgbọ̀n òsílẹ̀kùn ẹni bá ní kọ́kọ́rọ́ lọ́wọ́ ló lè wọlé ìwọ náà wá gba ìsọdọ̀mọ́ àwọn àpọ́sítélì iṣẹ́ ìránṣẹ́ lè rọ̀ ọ́ lọ́rùn wòlíì tàfi iṣẹ́ ránṣẹ́ ìran wa yìí wòlíì timothy funṣọ́ àkàndé àtàwọn ìkàn ránṣẹ́ lọ́rùn àlàyé mi lọ́rùn ó lò ń bẹ̀ fún àlàyé pé zero zero three four five five one zero one six adoption of the apostles on baba abiy prayer mountain ẹ̀dẹ́ ìbàdàn wo òṣogbo road alásan ẹgbẹ́dẹ̀ local government ọ̀ṣun state twenty eight to twenty nine july twenty twenty two day and night is going to be powerful be there. Good morning, doctor. Welcome, Mamana. You bring your sister today. No, doctor, na my neighbor be this o. Oh. I don dey beg her to join us register for antenatal for hospital, but she no gree. Madam, why now? You no know say you suppose come register for antenatal when you dey pregnant. Doctor, I no wan catch coronavirus. No be hospital the thing dey dey pass. If you cover your nose and mouth with face mask, do everything dem say make you do. Corona no fit catch you for hospital. Abeg help me tell am o. Oh. But look me now, I no sick no be sick people dey come hospital madam no be every problem dey show for face when women get belle you hear these women outside no be play dey come play o oh. dem dey learn many things to help them during pregnancy and doctors dey check them to make sure say mother and baby dey fine thank you doctor i no know say na so e be make i register for antenatal quick quick register for antenatal care once you know you are pregnant hospitals are still safe This message was brought to you by the State Ministry of Health with support from APIN Public Health Initiatives and U.S. Centers for Disease Control and Prevention at a strategic time in our nation. Living Spring Chapel International presents the first of its kind Femi Emmanuel Lecture Series. Join us on Wednesday, 27 July at 4 p.m. as a guest lecturer, Trinity House Church Senior Pastor Itwa Igudalo lectures on the theme Democracy and Good Governance in Nigeria, the role of Christians in politics at Dominion City Event Hall and Conference Center at the Luchu Bus Stop or Joe Iwo Road Expressway, Ibadan, Oyo State. The chairman of the lecture is the president of the Pentecostal Fellowship of Nigeria, Bishop Francis Waluke. The host of the day is Pastor Femi Emmanuel. For inquiries, please call 0803 351 2806 or 0803 400 7854. See you there. bá mi. ẹ kú lé o. ọmọ mi ìyẹ̀rú òkín o máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi. wọ́n lára ò mókun. ó ṣe ń ṣe ní ìrìn náà ni. igun ara ò máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkèé ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrúkọ jẹ́ tèmi. ẹ ń lérin dáadáa. láì sí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yí lọ àwọn èèyàn. ohun tí wọ́n ń sọ ni pé kálọ̀rì gbòógì mustif capsule. wọ́n ní oògùn náà gbòǹgbò egbòogi tó kápá gbogbo àmì tẹ́ ń rí ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ìní mo ti yá lọ bá yín rà. ẹ gbà ẹ máa gbé e lura. kára ah òun ṣe mo jẹ́rìí capsule capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú Ìbàdàn mustif capsule wà ní Danax pharmacy Adamasingba Tanimola pharmacy Òkè-Àdó Aslam pharmacy Mọ́kọ́lá roundabout Boste pharmacy Àpáta Solution pharmacy Agbeni mustif capsule wà nílùú Ìsẹ́yìn Ọ̀yọ́ Ìkirè Ìwó Ẹdẹ Ògbómọ̀ṣọ́ tàbí ní nọ́mbà thirty Pàdékọ̀yà house Àǹfààní road roundabout Ring road Ìbàdàn iléeṣẹ́ tẹ̀mẹ́tayọ̀ trado medical Nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ̀ gangan ibi tẹ́ ẹ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pé 081 03 three six nine four three four. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta yára lọ rí dókítà. ìbàdàn way out revival. wá ní ó ti dé nínú ògbó rẹ̀ amúnú mi dùn àyíká mi. twenty nine july wákàtí wákàtí nínú àdúrà ó máa jò ní CAC agbára ọlọ́run ní ìgbani kìlómítà tẹ̀ lálùpẹ̀ ìyànàfà expressway ẹlẹ́sìn gbọdọ̀gbọ̀ bus stop ìbàdàn ọlọ́run máa bílẹ̀ abadé máa yá àràgbò fọ́mọ mi ọmọ mi wàrí sí o. ọ̀rẹ́ wa ń bọ̀ wọ́n ti mú páàsì ẹran léyà lẹ̀. revolution plus property ló mú páàsì ẹran yẹn débi. wo ẹran léyà ọdún yìí ìrọ̀rùn ló bá dé mẹ́ni. èèmà ó ti mẹ́nu ẹ̀ jù bó bá dọ́dọ̀ rẹ̀ mi ò lè dọ́dọ̀ tiẹ̀ náà. revolution plus property léyà extravagant promo ìwọ náà gbà tó bá fẹ́ ra lẹ̀. jẹ́njẹ́ ìtàn èyíkéyìí ilẹ̀ revolution plus property tó bára tó sì san àsánlé owó tó tó hundred face mask wash hand and do all those things where they talk say go stop corona for hospital we they use our own too corona no fit come near you. mama junior where our hospital card dey we dey go there now now before water go past Gary. hospitals are still safe just protect yourself. This message was brought to you by the State Ministry of Health with support from APIN Public Health Initiatives and U.S. Centers for Disease Control and Prevention. ẹ̀ṣẹ̀ lóró májèlé ni ẹ̀ṣẹ̀ má dẹ́ṣẹ̀ mọ́ kọ́mọ́bà àti ọ́ lu ọ̀ràn lóde ọ̀run ẹ̀ṣẹ̀ májèlé ògùn ayé àti ni lu ọ̀ràn lóde ọ̀run èyí ni àkórí ìsọjí àjọ̀dún kẹtàdínlógún ti ìjọ Christ Salvation òkè àánú orí ọ̀fẹ́ tó kalẹ̀ sí ọlọ́dẹ adégbàyí mbàdàn Pastor Abraham Abọ́ládé Ọlágójú àti lédè evangelist Jùmọ̀kẹ́ Ọlágójú ẹ kú iṣẹ́ Olúwa Wednesday twenty seven